kí ló fẹ́ ṣe ṣe kárí mi fún ní ìsìn èmi ti opt out báyìí ní tèmi náà kò kan èmi náà kò kàn mí mọ́ báyìí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́mọdé ń dáràn nígbà bá wà lọ sí ìjókòó kan tí mo dìde kó ń bẹ̀ tán tí àwọn ìyá síkírá náà mi légbò náà wá tẹ́kọ̀ọ́ fàjọba wọn á ní ìjókòó tí àbú ti kúrò ni wọ́n ti ń ju ẹ́ làwọn ẹlẹ́gẹ́jìmẹ̀tì ti tẹ́kọ̀ọ́ bá wọn ọlọ́run mọ́jì ń dáràn mo sì yàwó fọ́mọ ọ̀rọ̀ mi ò dàrú ó wá jẹ́ pé èlé tí ó kàn mí lọ́wọ́ tí ó kàn mí lẹ́sẹ̀ tí mo kàn fẹ́ bá wọn dá sí not by force èmi kọ́kọ́ ti yọ ọ̀rọ̀ àmì kò ń bẹ̀ nà ṣùgbọ́n mo fẹ́ pe àwa mùsùlùmí sákìsì èyí ti ṣe tó ga sí pé a fẹ́ máa fi súnà bójú why why. àmọ́ tí ń bẹnu súnà àṣàlàyé ẹ̀ fúnra wa tán ẹ tí wàá fẹ́ máa fi súnà bójú. bọ́ọ̀ yẹn dọ́gbọ́n sọ wípé àwọn èèyàn wọn ti kó àwọn nǹkan tẹ́ fẹ́ gbà lọ ìyẹn iṣu nu o iṣu tí àwọn òdua nìkan máa gbà lílé ìyàwó àwọn òdua òdua àbógun lákàyèsí ló dákọ su ni nínú àwọn òòṣà ìwé náà máa fi iṣu bọ náà nínú àwọn òòṣà ìwé náà máa fi iṣu bọ. ẹ́ ògún wọ́n máa fi iṣu bo ògún àjẹpẹ́ ọ̀dọ́ lákàáyé ọ̀sùnmọ́lẹ̀ òun ni wọ́n ti rí iṣu 21? àbí twenty kọ́ ni wọ́n máa gbà 41? lẹ́yìn tó máa gbà. ok iṣu ní ọgọ́tẹ́ máa bọ́ ok ọdún jẹ́sú <laughs> ọgá o ẹ̀yin alùsùn náà ẹ má tanra yín jẹ ẹdúró ti sún náà bèlè kámílì ẹdúró tì í lódìdí ṣe é rí gbogbo gbọ́tẹ̀ ń dáhùn kò ràn yín lọ́wọ́ ẹ kàn máa tẹ́ ni ẹ kàn máa kàbùkù ni. ẹ ń fẹnu pe súnà tó bá di bí ìyàwó ẹ wà dó ń bí díà. ẹ ń pera yín ló ń súnà tó bá di bí ìyàwó sẹ́ ẹ dó ń di bí àkíkọ̀ ẹ dó ń ẹ fẹ́ di ọ̀gá ni àbí ẹ fẹ́ di àmú ẹ̀bà sọmọ kòkòrò tẹ́ ń pè lámú ẹ̀bà tó ga sí pé ẹ máa ń ṣèǹjì ṣéèpù gbogbo ibi tó bá wá ni yóò fẹ́ yóò fẹ́ pé yóò fẹ́ bá ibẹ̀ lọ yóò fẹ́ bá bẹ̀ mu. ṣé kò ní ṣé ìgbéyàwó ò ní súnà ni bírun ṣe ní súnà ṣé ìgbéyàwó ò ní súnà bírun ṣe ní súnà ṣé àkíkò ò ní súnà ni. kèésì wàá ṣe pé ẹrú wọ̀ ná o ẹ fẹ́ jẹ gbèsè ni o ẹ fẹ́ jẹ gbèsè ni kì í ṣe pé ẹrú wọ̀ ná kò sówó ọ̀n lọ́wọ́ yín ẹ wá wọ ẹni ẹlẹ́ni ẹni ẹlẹ́ni ènìyàn lẹ́nìyàn tó ní káwọn jókòó mọ́ṣáláṣí ṣe bí gbólóhùn pé mo fọmọ mi fún ọ ni lẹ́fẹ́ ṣe kó sì ní mo fara mọ́ mo gbà á ó ṣe dogun à ń lọ súnmọ̀pọ̀ ẹ̀yìn níwọ̀n ìgbà táwọn ẹbí ti tẹ́wọ́ gbà á àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ níbi ìgbéyàwó mo fẹ́ sọ ọ́ lẹ́yìn ẹ̀yin tẹ́ bá lọ ọbẹ̀ ẹ̀yin tẹ́ bá lọ ọbẹ̀ ẹ sọ dákọ̀ mi. number one atabarujati wal iktilat alimuharama àwọn yóò fi ọ̀ṣọ́ wọ́n fi ara wọn wọ́n fi wọ́n fi bọ́dì síta níjókòó ìjókòó yẹn yóò jẹ́ ìjókòó awaṣọ wà ní òhò torí ọ̀nkàlùkù ọ̀fẹ́ ọ̀nkàlùkù ọ̀fẹ́ demonstrate wèrè tí ń jẹ́nu ọpọlọ rẹ̀ níbi ìrìn ní òhò ẹrù oríṣiríṣi gèlè tí ọmọ kan wáyà bẹ́ẹ̀ lẹ́sìn rí tìláàt free mixing yóò ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ free mixing yóò ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ àwọn fóun bídíà wọ́n wà bẹ́ẹ̀ torí ẹbí ti tẹ́wọ́ gbà wọ́n wà bẹ́ẹ̀ gbogbo rọ́ndàràndàn tẹ́ máa ń ṣe níbi gbogbo ìjókòó aláyẹyẹ yóò ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ọmọ ẹ̀sìn ní ẹnu wọn ò ká ẹbí wọn mọ́ wọ́n ti mú aṣọ oríṣiríṣi àwọn ẹbí ò fi pawó ni torí pé kọ̀ọ̀kan àwọn ẹbí yẹn ni wọ́n ti wà nú ẹgbẹ́ kan ẹgbẹ́ mìdámìdá tó ga sí pé wọ́n sàmọ́ wá ẹbí kan tí ó fẹ́ ṣègbéyàwó tí ó fi lè pe ẹgbẹ́ wọ́n ń fi ọ wọ́n ń fi ẹni tó fẹ́ ṣègbéyàwó wọ́n fi ń ṣe bísínẹ́sì ni bísínẹ́sì ni àwọn tí bí ó sì wá ní tí bá máa jẹ náà ni ó gbé fún wọn ohun tí bá máa mu òun náà ni ó gbé fún wọn ní máa fa kẹ́ ẹ bá wọn kẹ́ mọ́ mu ọtí ní ìjókòó mùsùlùmí nù ẹ ìdámọ níwọ̀n bẹ́ẹ̀ sì ṣègbéyàwó náà ayé òní gbọ́ọ̀run òní mọ̀ kí wá ní fáàrí yín kí ni fáàrí yín ṣe kárí mi ní ba ti ń jẹ́ lọ o ṣe kárí mi nìyẹn o ṣe kárí mi nìyẹn o àwọn mànẹ́bí lọlé ọkọ wọn ò gba họ́ọ̀lù o inú mọ́ṣáláṣí bàbá wọn inú pálọ̀ bàbá wọn ni wọ́n ti so yìgì o èmi ọmọ tẹ̀ ń gbé tẹ̀ ń gbin báyìí o tó fi dológun à ń gba họ́ọ̀lù one hundred thousand naira that one hundred thousand naira yẹn ṣé kò ṣeé fi ẹ̀ǹpáwà ọmọ tí ń lọlé ọkọ ni. ẹ́ ọlọ́run má jẹ́ kí n sínú ìjókòó báwọn o èmi ń tèmi o irú ìjókòó báwọn kódà irú ẹ̀ tí mo lọ rí mo bínú kúrò bẹ́ẹ̀ ni irú ẹ̀ tí mo lọ rí lóòfin lè rí mi níjókòó àwọn àfáà àwọn yẹn tẹ́mbà láwọn ń ṣègbéyàwó àwọn ń sinmi lọ́lé ọkọ gbogbo ẹ̀ ti di ó ti rí ó ti rọ́ọ̀f ṣèkárí mi ti ó ti wọ̀ mọ́ wọn lọ́wọ́ àwọn náà fẹ́ mọ̀ fi hàn ayé pé a ọlọ́run sọlá fún wa sáwọn ọlọ́run kọ́kọ́ sọlá fún rí ni sáwọn náà kọ́kọ́ kéwú rí ni sáwọn náà kọ́kọ́ lówó lọ́wọ́ rí ni ẹ̀já mọ̀ wọn ara wa nítorí ibi tá à ń lọ ẹ̀wá ni a lè ṣe ìyàwó bí ẹ ń ṣọ̀fọ̀ ṣé kẹ́ ẹ jókòó sí mọ́ṣáláṣí kẹ́ ẹ kéèyàn bíi mẹ́wọ̀ jókòó mọ́ṣáláṣí àbí bíi ogún èèyàn kẹ́ ẹ fọmọ lọ́kọ lẹ̀ ń ṣọ̀fọ̀ ẹ́ èyí tó ti ẹ̀dùn mí bẹ́ẹ̀ ni tàwọn tó lọ Saudi àwọn èèyàn wa tó lọ Saudi tó ga sí pé wọ́n kéénu tíà wọ́n tún rí practically nígbà wọ́n dé nàìjíríà tán nǹkan míì wọ́n tún ṣe ń bí wọ́n kẹ́nu tíà àjọ kẹ́nu tíà ni ṣùgbọ́n àwọn tún wá rí lọ́hùn pé tí wọ́n bá fẹ́ ṣègbéyàwó wọn èé pọ̀ níbi ákídù ibi wòlímọ̀ náà ti máa pọ̀ torí kò sí tó fẹ́ bí kẹ́ ẹ pọ̀ ń ẹ̀sìn ti sọ wípé èèyàn méjì kó jẹ́lẹ́rìí bàbá àtọkọ mẹ́rin nu so kò sí ní tó kọlù fún kẹ́ ẹ wọ one thousand bẹ́ẹ̀ but níbi wọ̀límà àwẹ̀jẹ̀wẹ̀mú ẹ̀ bá pé one million bẹ́ẹ̀ tágbára ọkọ bá ti gbé ṣé kárí mi yín ti pọ̀ jù bẹ́ẹ̀ lẹ́lòmí ó ti torí pẹ́ẹ́nìkan fèsì ìgbéyàwó yóò mọ̀ ti yóò kú yóò kú ní àwùsá yóò wà sísàlẹ̀ ọ̀ya ẹlòmíì ó ti ti láti ìsàlẹ̀ ọya yóò lọ òkè ọya ẹ ti ẹ bẹ̀rù boko haram mọ́ àwọn banditi àwọn tẹ́rọ́rìsì tí wọ́n dáyàn lọ́nà kí ló wí fọ́lọ́hún pòun wá káàkiri pé lágbájá fẹ́ wọ́n fẹ́ ṣègbéyàwó lòun bá ká tí wọ́n bá rí ọ́n bẹ̀ sí òun ní ṣègbéyàwó nù tí wọ́n bá rí ọ́n bẹ̀ sí òun ní ṣègbéyàwó nù ọwọ́ àti mẹ̀dúgùrí wálé síbàdàn. Si pẹ́nìkan fẹ́ fọmọ lọ́kọ ọmọ ti ẹni ni àdúrà ọ̀nà tunutunu ẹ́ láàrin ewu oríṣiríṣi títí ọ̀dà ọkọ̀ gbádùn àwọn tí ń dá wàhálà lẹ̀ wọ́n pọ̀ lóríṣiríṣi ó tún gbéra ẹ sáà ń gbéra yín bí bí ẹni tí ò nìkan ṣe bí aláìní kan ṣe ṣé bó ṣe wà nù súnà nù nípìnlẹ̀ ṣé bó ṣe wà nù ló fi já sí pé tẹ bá dé ìjókòó àwọn tí ń pera wọn ní alùsúnà lónìí tẹ bá náà ń ṣègbéyàwó ẹ wò jókòó dáadáa yóò jọ tàwọn bídíà yóò jọ tàwọn bídíà wọ́n á máa dọ́gbọ́n sówó gbígbà wọ́n á máa dọ́gbọ́n sówó gbígbà fine bara ń gbogbo ẹ̀ fine bara àwọn ṣéèkù wa àwọn ni wọ́n bá ní kọ́kọ́ ṣe àdúrà bẹ̀rẹ̀ àwọn ṣéèkù bí àwọn ni wọ́n bá ní wọ́n bá ní ṣe wáàsí lórí bá a ṣe máa so yìgì gan nínú ìsìláàmù àwọn ṣéèkù sí àwọn náà bá ní ṣe wáàsí lórí kígan lógúsì ọkọ àwọn ṣéèkù wa dí àwọn náà bá ti sọ̀rọ̀ lórí kígan ni ogúsì aya àwọn ṣéèkù wa yí wọ́n àpínṣẹ́ lọ rẹ́kẹrẹ́kẹ́ ìranù ìranù lásán ni tálẹ́fíjọ́ ẹ̀sùn ẹ̀ntẹ́ ìfìjọ́ náà àwọn sálàfù ẹ̀sùn ẹ̀ntí máa ń rí èékánná lọ́jọ́ àjò nínú àwọn sálàfù bẹ́yìn ṣe ń ṣe yìí ohun tẹ́ ẹ kàánú a ni pé kí ni jẹ́ akídù nìka ohun tẹ́ ẹ kàánú tíà ń bẹ̀ ẹ̀jẹ̀ agbọ́ ṣé pínpín wà sí lẹ̀ kàánú tíà ìbáàjẹ́ mọ́sáàbù mọ́mọ́lìkì ìbáàjẹ́ mọ́sáàbù ṣàfì ìbáàjẹ́ ti ámbàlì ìbáàjẹ́ ti amadu ṣé pínpín wà sí lọ́jọ́ akídù nìka ṣé ń lẹ̀ kàánú tíà ni sọ́jọ́ wà sí òyàtọ̀ sọ́jọ́ akídù nìka ni. Eh? gbogbo ẹ̀ sáwà kọ ẹ wá ń ó ń súnà àtò ń bí díà níbi ayẹyẹ ẹ wá ń paralẹ̀ síra yín lọ ẹ̀ ń paralẹ̀ ẹ̀ ń paralẹ̀ ẹ ń ṣe neck to neck neck to neck ẹ ń ṣe neck to neck èyí tí èyí tó ga sí pé ẹ̀yin tẹ̀ ń pè ayé ló ń súnà lónìí tọ́rọ̀ bá ti kan bí ọ̀rọ̀ owó ẹ̀yin fẹ́ gbọ́ súnà mọ́ kí ni pírọ́blẹ́mù yín náà ẹ́ ẹ̀ ń gbowó Saudi kò tó yín wọ́n tún kówó lé yín lọ́wọ́ ẹ̀ tún fi dá nursery primary school sílẹ̀ ẹ̀ tún ń gbowó ẹ̀ tún ń ṣe end of the year party ẹ̀ sá ń ṣe bí àwọn ti bí hun tó bá ti kan bí òróró báyìí ẹ̀ gbàgbé súnà ni ẹ̀ gbàgbé tí súnà wí lórí ẹ̀ wọ́n fowó ṣe yín ni níbo lẹ̀ ń kó lọ níbo lẹ̀ ń kó lọ ọjọ́ wo lẹ kọ́ ọmọ ní kéwú nínú kíláàsì tẹ́ tó ga sí pé àwòrán bẹ́ẹ̀ ṣe ń ṣègbéyàwó yẹn lẹ kà bọ́ ọ̀tánu tíà ṣé ẹ̀tẹ̀lé tí àmọ́ nìsín ni ẹjẹ́ á bẹ̀rù ọlọ́run kò sí ní tá fẹ́ kó tá a ní dáalẹ̀ ẹ má sì fi àpẹẹrẹ bú lélẹ̀ mọ́ ẹ má fi àpẹẹrẹ bú lélẹ̀ mọ́ ẹ sì má fọlá jiyọ̀ ẹ má fọlá jiyọ̀ ẹ dá ìgbéyàwó wa padà sípìlẹ̀ ẹ dá àkíkọ̀ padà sípìlẹ̀ gbogbo nǹkan tí èsàrà rẹ̀ tẹ́ ẹ so mọ́ yìí ẹ yọ kúrò ń bẹ̀. bó bá jẹ́ pé lódodo ẹ fẹ́ tẹ̀lé súnà ànábì. èyí ṣe tẹ́ ẹ mọ̀ sọ́dún owó ta níyànjẹ́ àwọn mùsùlùmí táwọn mùsùlùmí kọ́ṣẹ́ tí wọn ò rówó ṣiṣẹ́ tẹ́yìn àmọ́ sọdú owó lórí ìgbéyàwó lórí àkíkọ̀ ta lẹ́sọ̀ pé ẹ fi jọ ẹ ẹ ní dákọ̀ àwọn sálàfù ń bí yùn tọ́ba ti débi òrówó ẹ ní dákọ̀ sálàfù <laughs> ẹ ní dákọ̀ súnà ọba ti débi ọ̀rọ̀ owó ẹ má kó owó sọ ẹ́ dìdàkudà so gbogbo kẹ ẹ máa pínṣẹ́ ẹ bá ti jójókòó yẹn àdúrà bẹ̀rẹ̀ ńbẹ ti rí àdúrà bẹ̀rẹ̀ àdúrà kìíní kan ńbẹ ti rí gbogbo ẹ̀ fáìn bara lẹ bá débẹ̀ kò sí nǹkan kan tẹ fẹ́ gbà ńbẹ ju fáìn bara lọ. ogúsì ọkọ àti ìyàwó ṣé ọjọ́ ṣé ọjọ́ tí ọkọ fẹ́ fẹ́ yàwó ló tó yẹ kó tó mọ ogúsì ọkọ ṣé ọjọ́ tí ọkọ fẹ́ fẹ́ yàwó ọba làkàyè mo bá wọn ọkọ tó fẹ́ fẹ́ yàwó náà ní ọmọ ogúsì ní ó ìyàwó náà fẹ́ mójúṣe rẹ̀ ẹ́ ṣe bí yóò ti máa kọ́ àwọn ẹ̀kọ́ ìṣáájú kó sì dọ́jọ́ ákídù nìka kí bàbá sọ pé mo yọ̀ǹda kó ní mo fara mọ́ ọ parí kẹ́ ẹ túká kẹ́ ẹ lọ́mọ jàmàlà sí lọ́rùn lé rẹ lọ. ẹ wá jókòó rẹgẹdẹ ẹ wá ta tẹ́ǹtì rẹgẹdẹ lọ ẹ wá lẹ́ǹsì ákídù ákídù kan lẹ́ǹsì ìhùn ẹ ti mú nǹkan míì mọ́ ẹ ń bá sì lẹ́rìí lọ́wọ́ lórí ohun tí mo sọ yìí pé bẹ́ẹ̀ sì ń sìn ló tọ́nà kó bọ́ ọ̀tá kó sọ ọ̀rọ̀ ìmọ̀ ni sọ àpéyìn dákọ ẹnì kankan nu yín ẹ sì dára yín mọ̀ àtàfà ńlá àtàfà jẹ̀rànà àtàfà gbàǹgbà nu yín ẹ dára yín mọ̀ ẹ kó tí àbọ̀tà pé bẹ́ẹ̀ sì ń ṣe yìí pé àwòrán yìí bí ṣe ń gbẹ́nu tíà náà nù. ẹ ẹ tí ì lówó ju báyìí lọ ẹ ti ń ẹ ti ń kọ̀sẹ̀ àwọn ti bí tó wo yín bá wá yarọ́ ńkọ́ o ẹ ẹ má jẹ́ ìbànújẹ́ fún àwọn mẹ̀kúnnù ẹ má di ìbànújẹ́ fún wọn ẹnìkan ní bóyá mo yahun ni ọlọ́mọ mọ̀ jẹ́ kí nǹkan mọ̀ sí ọ o oníbóyá mo yahun ni à ń sọ pé bí nǹkan sì wà nù tíà oníbóyá mo yahun ni so tó bá fẹ́ mọ̀ pé mi ò yahun so ó yẹ kí n lọ ṣe ìgbéyàwó fọmọ mi ní òkè mọ̀pọ̀ àbí kò tó mọ̀ kí mi sáwọn ẹni wíwọ́n bí díà níwọ́ ìrìn ọba wí ó wulẹ̀ gbádùn kò wulẹ̀ sí ti máa yí ọ́nu súnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń bí díà wulẹ̀ níyọ́ gbogbo ayé ti mọ̀ pé ó ń bí díà níyọ́ àgbé bí díà ga níyọ́ bí díà lọ́ máa gbé ga láyé tiẹ̀ so láti sọ pé nítorí pé mo ya ń ní òjé ń ké sáwọn àfáà mi Tani ni kí n kí sáwọn àfáà ní gbàmbá fẹ́ fọmọ lọ sílé ọkọ àdìsí wo ló sọ bẹ́ẹ̀ pé mo gbọ́dọ̀ kí sáàfáà mi sáàfáà mi ní ò bá fọmọ lọkọ bí mi mo bí ọmọ mi ẹ à máa lọ kí sáwọn àfáà wà ọlọ́mọ ní máa fọmọ lọkọ kí ló kàn àfáà ń bẹ kí ló kàn àfáà ń bẹ ọlọ́mọ ní máa fọmọ lọkọ. káṣí ẹ̀ wá sọ wípé kò mọ bí ó ṣe ṣe òkè táfà bá débẹ̀ ọya bàbá ìyàwó ọ sọ pé o ọmọ ẹ̀ fún arákùnrin ká ní bàbá ìyàwó mọ bí ó ṣe wí ọ̀wọ́n tá a sọ náà nù pé ọyá bàbá ìyàwó ẹ̀ sọ báyìí ìwọ ọkọ sọ ọmọ tó ọmọ tó ń ó dáa sọ pé kọ̀bílítù mo gbà á kó wí léde Yorùbá ẹ̀já ṣe ti ń bẹ́nu tí a àkíyèsí ni o ẹ̀já ṣe ti tí a ẹ̀ ń bá wa sọ pé àwòrán bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ló dáa ṣé ẹ mọ̀ pé tó yẹ pé jàbàtà ní bá ń sọ̀rọ̀ yìí yóò kàfàrà gbogbo yín dànù ni yóò kàfàrà yín ní dànù ni òun ó sọ ní ìsọ ìkọjá ẹnu àlà òun náà olùkọjá ẹnu àlà lòun náà tí ó kàfàrà mùsùlùmí lórí màá sí. Si ṣùgbọ́n mi ò kà fara yín tí mò ń sọ fún yín ni wípé ẹ mọ̀ mú bídíà mọ́ ayẹyẹ ìgbéyàwó ṣe kárí mi náà lábá débi pé àfẹ́ lọ́mọ ṣe ákídù nìkan nínú họ́ọ̀lù ṣe kárí mi lábá débẹ̀ àṣírí kan ló tú lónìí nísìn tí bàbá ìyàwó ń parọ́ mọ́kọ tọkọ dé tọkọ tọkọ fọgbà yànga pé à ọ̀rọ̀ tí ń bọ̀ ọ́nú jẹ́ gangan lọ̀rọ̀ yìí in tó ń sọ ni pé ká jókòó sínú pálọ̀ àbí inú mọ́sálásì àná òun ní sọ pé òun ò lè ṣèyàwó bí ẹ ń ṣọ̀fọ̀ ah, ọ̀rọ̀ yẹn burú pọ̀ ṣé n tó wá sí ìyàwó inú mọ́sálásì ṣé ọ̀fọ̀ ló ṣeun ọ̀rọ̀ burúkú ni o ṣé n tó sí ìyàwó inú pálọ̀ ṣé ọ̀fọ̀ ló ṣe yẹn níbo làná ibi ti ṣèyàwó níbo làwọn sáràfù ti ìyàwó tiwọn ọ̀rọ̀ burúkú ni gbólóhùn yẹn o kí ló sì bá yín dé bẹ́ẹ̀ kárí mi ni ẹ̀ sì lówó lọ́wọ́ tẹ́ fẹ́ ná gbèsè náà ni gbèsè náà ni kì í lówó lọ́wọ́ aláwọ̀ mọ̀sánú wa o anyway count me out ẹ̀yọ̀ mi lẹ̀ ń bẹ̀ èmi lọ sí ìlú ìjókòó báwọn subhanakala mọ̀ wàbí hamdik. أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك